بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين أتى من ذلك مواسم الخير ونوعا يتزاوج في آثار الأعمال ويستدرك ما يحصل من الغفلة والإيمان وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له الكثير المتعال وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه خير الصحابة والآل وسلم تسليما كثيرا ما بعد يا أيها الناس اتقوا الله تعالى واعلموا أنكم في هذه الدنيا في دار ممس وما زلتم في سفر وأن إلى ربكم المستقر وأنها تمر بكم مواسم عظيمة تلعب في الحسنات وتكفر في السيئات ومن آت ساروا سارف الحجة فقد جمع الله به من الفضائل ونوع فيه من الطاعات ما لا ينفع إلا على آل الغفلة والعبادة فبأوله الأسر المباركة التي أتاه الله بها في كتابه الكريم حيث الله سبحانه وتعالى والفجر وليالي العصر قال المفسرون أن الله تعالى قد أقسم بأسر الشرعية في هذه الآية تعظيما لسابئة وتجيئا على قتلها وقد ثبت هذا آه الحديث عن ابن عباس رضي الله عنهما النبي صلى الله عليه وسلم قال هذه الأيام لعمل صالح فيها حق إلى الله من هذه الأيام يعني حجام الأسد قال يا رسول الله ولم اجتهاد في سبيل الله قال ولم اجتهاد في سبيل الله إلا رجلا خرج بنفسه وماله خرج بنفسه وماله ثم لم يرجع من ذلك به أخرجه البخاري عباد الله اعلموا أن الله تعالى شرع لجباله صيام هذه الأيام ما أتى يوم العاشر وهو يوم النحر ولا رسول الله صلى الله عليه وسلم صيامه لأنه يوم العيد وأفضل صيام هذه الأيام يوم عرفة وقد ثبت وقد ثبت الحديث عن أبي قتادة رضي الله عنه قال سئل رسول الله صلى الله عليه وسلم عن صوم يوم عرفة فقال يكفر سنة الماضية والباقية أخرجه مسلم ومما يسر فيها عباد الله ومما يسر فيها عباد الله الاكثار بدون الله ولا سيما التكبير والتهليل والتعليم وان يجعل من الناس في شوارع التهلكوا وقال الامام البخاري رحمه الله في صحيح عن ابن عمر وابي هريره رضي الله عنه وقد اخرج الامام البخاري رحمه الله في صحيح عن ابن عمر عن ابن عمر ابي هريره رضي الله عنه انهما كان يخرجان السوق فيكبران فيكبر الناس بتكريمهما وهذا من رحمه الله بذلك ومما يكثر به علينا اول الحليه والى ما يكبر من النحل يوم النهار وايام التشريق تقرب رحمه الله تعالى àmì orúkọ náà bá wọ́n sọ lọ́dọ̀ sí náà ẹni ẹ̀kọ́ ẹni ìdí létí nípa wa bẹ̀rẹ̀ léde pẹ̀lú orúkọ náà ọba ọba tí ń jẹ́ Allah ọba tí Orúkọ rẹ̀ yìí akẹ́rẹ́ ń pa wá sí. Àtúgbọ́ mọ ọlọ́run ọba náà bákan náà àárín ìyẹn orí àwọn tó ti ṣe lórí wa àti títí lọ́wọ́ àti táàtọ́ lè ti gbé òṣìṣẹ́ yìí. Àyìn ọlọ́run ọba yìí tẹ́lá ń pe tóbi tẹ́lá wá ní olùsọ́, àwa ní olùsọ́ àmẹ́ná wa, àwa ní olùsọ́ wa ti àwọn olóyè ẹ̀mí eléyìí tí lè tara rẹ̀ òfin lọ́lọ́. Tí ọlọ́run kọ́ wa fẹ́ẹ̀ tó ti wá lẹ́ni tó pàdé àrùn ọ̀lọ́. Bákan náà, ọlọ́pọ̀lá yìí dájúdájú orókún àwọn ẹrú rẹ̀ ní àwọn tẹ́tì orí ó ti lè tọ́lọ́ ọba yìí ó ti àwọn tẹ́tì orí náà ó ti rí ẹ̀rọ ní àrà ẹ̀dá ló ti ní àwọn ìdíjúwájú sí olóore. Láti fi ìrìn àlẹ́ bàbá gbogbo àwọn ọ̀sán tó ti kéde iṣẹ́ rẹ̀ láti ṣe é. lẹ́yìn tó yẹ pé àwọn ọ̀rọ̀ wọn ń bọ́ra fi ilẹ̀ tó náà làwọn náà rẹ̀ ọba ọ̀rọ̀ tó kù òun náà tó tóbi wọn tó ń ka tó tó lè lọ kó ìka wọn àti gbogbo ọ̀nà ẹ̀ lápapọ̀. ẹ̀rú ti ọlọ́run ẹja páyà ọlọ́run ọba o ìpáyà ọlọ́run ọba yìí òun náà ní kẹta ó lè mú wa níbi tí èrò ti láyọ̀ láyé tí a ti ọ̀gbìn àti ìyáàbò. ìyáwó ẹja lọ́wọ́ náà nítorí ayé tá a wà yìí ìgbéra ìbẹ̀rù ọlọ́run náà lábẹ́ bí lò ó torí báwa yé wọn tá a wà yìí ilé kan ní tí ò tó bàtà síse lọ ó túnmọ̀ sí pé ìyá àtẹ́lé orí ìrìnàjò náà láti wá àpò lórí ìrìnàjò ẹ̀dá gbogbo wa ní destination wa ọ̀dọ́lọ́wọ́ náà lọ ọ̀dọ́lọ́wọ́ náà náà ní

ele tó ṣe kọ́ lọ́wọ́ bàjẹ́ ti ọlá ọ̀pá ọ̀pọ̀lọpọ̀ àwọn ọlá ọ̀pọ̀lọpọ̀ oore ọ̀pá tọ̀sílẹ̀. àwọn àti àwọn onílọ́wọ́ ara tó wọ ọlọ́wọ́ ọba bẹ́ẹ̀ lè máa tóbi lójú tí ẹni tí òfin sí rẹ̀. jẹ́ òkùnkùn ẹni tí eléyìí gbọdọ̀ síyà sí gbogbo ẹni tí ẹ̀sẹ̀ bá ti ti lọ níbi àwọn mẹ́wàá àkọ́kọ́ nínú oṣù tá yìí àwọn mẹ́wàá alákọ̀ọ́kọ́ nínú oṣù tá yìí eléyìí tí ọlọ́wọ́ bá lè fi ọlágbẹ́gbẹ́ tọ́ka sí nínú ọlọ́wọ́ bá lè fi òun àti àwọn ọjọ́ mẹ́wàá kan òun fi búra. Ẹnu àwọn àgbọ̀dẹ̀ sí ó pọ̀ lórí wípé ní ọjọ́ mẹ́wàá òun náà oṣù Wọ́n ti kọ́ ọba rẹ̀ tó bá pẹ̀lú ọjọ́ mẹ́wàá yìí. Láti

ọjà náà lórí lórí ọjọ́ ọjọ́ náà ẹ̀dẹ̀ mẹ́wàá ní oṣù tòlè níjà eléyìí àwọn bàbá ní ilé òjì sí lọ sí àjìyá. ojú ọ̀nà tọ́lọ́wọ́ bá láwọn àkókò ní kọ́. Ànábì sallallahu alaihi wa sallam ànábì ní kódà kéwàá ọmọ ọjà jihad lákòókò kan yàtọ̀ sí lóṣù yìí kò ní ládá tó àwọn iṣẹ́ olóore tí ẹ̀ bá ṣe nínú àwọn ọjọ́ mẹ́wàá táǹtọ̀ yìí tí ò kí

lórí kí ni olùkọ́lọ̀ wọ́n lọ́wọ́ lọ bẹ́ẹ̀ kò wá dé pẹ̀lú kankan owó òde gbogbo tóbi lọ́mọ tó kú lọ́wọ́ kò dé gbogbo dúkìá rẹ̀ kò dé wọ́n lò lọ àbájọ tó bóyá ó tún fẹ́ ṣe débẹ̀ jẹ̀mọ́ kí wọ́n ta wá ẹ̀jẹ̀ kó lọ kó gbogbo tó ní lọ́wọ́ kan lọ́lọ́ jàdíà ti jẹ́ bọ̀ ṣùgbọ́n nye ṣe dáadáa kan ó ti ṣe ní ọmọlá kékeré ẹ̀kan lọ́wọ́ ni tí ládàá ó pọ̀ tó nínú àkókò yẹn ni wọ́n fẹ́ pọ̀ mà èsì káàbẹ́ àkókò kókó tó ìjàmbá kùkùrù ni ẹja lọ mà ó nítorí ọba àdèjì ọlá ó ṣe kápá ó ṣe fún wa nínú àwọn ọjọ́ ta rí láwọn ọjọ́ àkọ́kọ́ tá a sọ yìí tí ẹ

ilé ìtọ́jú kó fi símọ́lẹ̀ sí àti sàní sọ́mọ wá wá lẹ́yìn sọ́là àbá ọ̀kadà wọn máa bẹ́ẹ̀ lọ sí ọlọ́sí ọlọ́kùn máa bá nípa àwọn ẹjọ́ àràfá àti ní àwọn ẹjọ́ àràfá ẹjọ́ wá lè gbà á ọlọ́run máa fi pa ẹ̀fẹ́ ọdún méjì ọdún ni ọdún tó ti lò tó ti lò kọjá àti tí ó tún kù tó lò abẹ́ ìta lókùn náà máa fi jìnnà sí àwọn ẹ̀sẹ̀ gbangba-gbangba bí kéèyàn pé ọ̀rẹ́ apààyàn ó ìdórí sì náà àlọ́ òrìkà. ó bá àwọn ẹ̀sẹ̀ ní ìkápẹ̀pẹ́ ó lè pé kò sí má ní àwọn ẹ̀sẹ̀ wọn yẹ èyí tó ń sẹ̀ láàrin ibi ọdún kan àwọn ẹgbẹ́ kan yẹ ó ti tẹ̀sẹ́yìn àwọn ẹgbẹ́ kan yọ parẹ́. kódà ọdún mẹ́yìn tó tún ní ní ẹ́ńsà tó tọ́ wa tó lò láyé ìyẹn ló tún máa jẹ́ ẹ́ńsà fún ọ̀kalẹ̀ lóyè ọ̀dọ́ kí lè bá tiẹ̀ wá ya ọ̀lẹ títí ya tó èèyàn gbọ́dọ̀ mọ́ta jẹ́ ti ju ọjọ́ kẹyìn láti lè sàwẹ̀ ìwá sàwẹ̀ nìkan àkókò wà bẹ̀ nínú àwọn ṣe lọ́jọ́ náà olùkọ́ ara ẹ̀ kódà tó bá rọrùn tó bá rọrùn tó pé sí àdá iṣẹ́ rẹ náà lẹ̀ ó lè ṣe ìṣẹ̀lọ́wọ́. bàtọ́lọ̀ wò fún wọn láǹfààní tí wọ́n ló lè wà láàbá tí wọ́n náà bá lè wà ní ọlé rẹ̀ ńjọ́ náà tó ń fẹ́ ọlọ́wọ́ ọba tó dá ọ. ọjà akọ onígbọ́jọ́ ìsìkábà ni ọjọ́ kíláàpé ọjọ́ ọjọ́ ọdún gbàdúrà ọlọ́wọ́ ọba àlejò ọlá tó gbàdúrà yẹn. ẹja múra náà fún ọ̀pọ̀lọpọ̀ àdékùn tó lórí láàrin ọ̀bẹ̀sẹ̀ nínú oṣù káàtọ̀ yìí. ọ̀rọ̀ oṣù rẹ̀ bákan náà nínú tí wọ́n ti ṣe lómi fún wa táà tún lè ṣe nínú ọjọ́ káwí yìí òun náà ni kéèyàn pọ̀ láti dáàrò ṣíṣe pápá jùlọ gbólóhùn Allahu akbar Allahu akbar. kéèyàn kí ọ pọ̀ bẹ́ẹ̀ náà ni gbólóhùn la ilaha illallah bẹ́ẹ̀ náà ni جابوا أسكار فتذكر لكن الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد إلا كلمة لا تتعلم أكبر ìbẹ̀rẹ̀ ìṣòro ìkà yìí nínú àwọn ọ̀sẹ̀ olóore ṣẹ́gun ní aláṣẹ́ òbí ìwọ̀n ọ̀gbà aládàáni kódà ẹ̀rọ máa wí sókè láwọn èèyàn máa tọ́ bọ́ọ̀ kọjá lọ títí máa wí bọ́ọ̀ wà lẹ́nu ọ̀nà ilé rẹ máa wí bọ́ọ̀ wà ní iṣẹ́ rẹ máa wí èyí tó ń máa kọrin èyí tó ń máa gbọ́gbọ́ púpọ̀ ṣùgbọ́n àwọn wọ́n lẹ́nu jù láwọn àkókò ilé a yìí kì í ṣe bí ọ̀jẹ̀ ti wọ́n ní ọ̀rọ̀ yìí wá látọ̀dọ̀ afáwà tó láì ọmọ ọmọ ìyẹn ní kẹ́kọ̀ọ́ wọ́n lọ afáwà kú rírà náà àwọn náà tún ka ọ̀rọ̀ yìí wá bákan náà wọ́n látọ̀dọ̀ àwọn méjèèjì wọ́n láwọn méjèèjì àwọn jáde lọ sáàrin ọjà nínú àkókò dáwì wọ́n máa ń ṣe gbọ́dọ̀ àwọn àwọn àtúbáwò àwọn àtúbáwò kódà tó bá ti ń ṣe é àwọn èèyàn náà máa ń tẹ̀lé wọn wọn ní eléyìí ká lọ bẹ̀rẹ̀ pé máa ọlọ́run tọ́lọ́ ti bá lọ rẹ̀ jàmá mùsùlùmí ní ẹnìkan náà púpọ̀ nínú tí olóore tó wà ní oṣù yìí tí ládáyàn ń pọ̀ lẹ́yìn bá lè ṣe nínú ẹ̀ náà ni kéèyàn pẹ́ nínú oṣù yìí ilé ìkó ṣe déédéé ọjọ́ ọdún wa wọn lòun náà ní táà máa ń pa ní ọjọ́ ọ̀gbúnra àti àwọn ọjọ́ mẹ́ta sí ẹlẹ́yìn ọjọ́ ọdún.

kó o sì sin lọ́rùn ni o. kìí ṣe ilé ìta ní àwọn ọjà nílé lórí pé ẹran yẹ ẹ̀ẹ́dẹ́yà bá rí pátákó rẹ̀ ẹ̀ẹ́dẹ́yà wá tún rí ìwo rẹ̀ ẹ̀ẹ́dẹ́yà wá tún rárá rí ìrùyẹ díẹ̀ ẹ̀hẹ́n bákan náà ṣe bá tún pátá tẹ̀rí ìgbẹ́ tí wọ́n dà nínú kẹrin àpò ìgbẹ́ rẹ̀ yọ díẹ̀ díẹ̀ bẹ́ẹ̀ náà tó ní gbogbo ẹ̀yẹ pátá kò sí kẹ̀kẹ́ tá a máa mú ṣe ọ̀rọ̀ tó fi ṣe kẹ̀kẹ́. Ayé ti ṣe kẹ̀kẹ́. Èyí tó bá ti kẹ̀kẹ́ ti kẹ̀kẹ́ àjẹ́mbẹ̀ àjẹ́ tó bá ti kẹ̀kẹ́ àjẹ́mbẹ̀ àdàmù. Ayé bá yára ló wá wá, ẹ máa fi ṣe kẹ́kẹ́. Ayé kò tó dà ní ilé ìwé wájú rà ọ̀pẹ̀rẹ̀ léyà o. Àbí ẹ̀pá abẹ́ pẹ̀rẹ̀ léyà, ọ̀làmọ̀tò lè ra ẹ̀rẹ̀ léyà. Ló bá ló ọlọ́mọlá ìkànnà àgbà ní pẹ́ ẹranlẹ́lẹ́ abẹ́fẹ́ pa léṣe bó ti kó ní tóló fẹ́ wo léṣe bó ti lẹ́kẹ̀ lásì o. ìbẹ̀rù ọlọ́run ti máa ń bẹ̀rù ẹnì kọ̀ọ̀kan yín tó fi pa òun ọlọ́run lábọ̀ òun ọlọ́run wá bẹ́ẹ̀ lò. oníṣẹ́lẹ̀ ẹranlẹ́lẹ́ àtà ń pa agbọ́dọ̀ ní ìbẹ̀rù ọlọ́run lẹ́nìí ọgbọ́dọ̀ jẹ́ tó bá اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه الحمد لله الذي جعل الإسلام دينا وجعل الحاله أمنا والصلاة والسلام على من أرسله الله إلينا إمامنا وقدوتنا وعلى آله وصحبه أجمعين وبعد أعلم عباد الله أن الحديث واجبة على القادر عليها لقوله صلى الله عليه وسلم من كان له سنة فلم يصلي فلا يقعدن صلاته فقال صلى الله عليه وسلم عن حب بن سفيان البجلي قال سمعت النبي صلى الله عليه وسلم يوم النهر قال من دفع قبل ان يصلي فليحب مكانها اخرى ومن لم يشفى فليشفى متفق عليه فلم عباد الله ان هي عبادة جميلة جميلة عظيم الاجر ولا بد من معرفة ما يجزي وما لا يجزي ولا بد من معرفة ما يجزي وما لا يجزي من القضاء وقد شرع لنا سبحانه وتعالى أن تكون من بعيد مثل الأنعام قال تعالى ليذكروا اسم ما رزقناه من بعيد مثل الأنعام وهي الغنم والبقر والإبل وأما السنة المطلوبة من الغنم ما ملك ستة أشهر في الغنم والغنم ولا يجد أكثر من ذلك وأما المال والزاد ما له سنة ولا يجد أكثر من ذلك وأما البقر ما له سنتان ولا يجد أكثر من ذلك ومن الإبل ما بلغ خمس سنوات ولا يجد أكثر من ذلك وقد خلق الذي ما لا يجد بالألوهية عن البراء بن عازب رضي الله عنه قال قال قام فينا رسول الله صلى الله عليه وسلم فقال أربع لا تجوز في الأعضاء الأوراق البين عورها بين عورها والمريض البين مرضها والأرجاء البين ظلمها والأسفار التي لا تبقى أخرجه أبو داود وغيره ولها قرآن الغيوب ما كان مثلها أو أكبر منها هذا هو قول ولوما ولوما كنت إسلام لذلك jẹ̀mán ọlọ́wọ́ bá tó ti kẹ́ ọlọ́wọ́ bá tó ti ìsìláàmù lẹ́sìn adá ọ̀tọ́ fún ọlọ́wọ́ bá náà. Bẹ́ẹ̀ ni pé kéèyàn bá lọ wo ìtàwọn èèyàn pè lẹ́sìn láyé tó sì máa ti jẹ́ ìsìláàmù àwọn òpẹ́lẹ́ ọlọ́wọ́. Ó sì bẹ̀rẹ̀ bọ́ọ̀sà òpẹ́lẹ́ ọlọ́wọ́ pé àkọ́mọ̀dúpẹ́ o ọlọ́run ní kó ṣe iṣẹ́ ìsìláàmù tó ṣe ìsìláàmù lẹ́sìn tó yọ ọmọ ẹgbẹ́ lọ́dọ̀ ara rẹ̀. Ó wá ń ṣe àwọn ẹni tí bá ń ṣe ìsìláàmù ó fi wọ́n lẹ́nu ìfọ̀kànbalẹ̀. Ọ̀pọ̀ ìfọ̀ ọlọ́run bá náà. Ìròyìn máa ń ṣe ìsìláàmù tọkàntọkàn. Ìròyìn máa ń ṣe lọ́nà tọ́lọ́ ọba àlejò ọlágbẹ́já fi pẹ́sẹ̀ ń kalẹ̀ jàmá àrùn tí ìyọ̀mọ̀ ní bóyá bá ti ṣe ìsìláàmù tí ò ní fọ́kànbalẹ̀ ẹnà owó kọ̀ dáadáa bóyá ìsìláàmù ti ṣe kùyé. bóyá kọ̀ mọ ìsìláàmù ti ṣe tó bá mà á àbíyẹ́mọ̀ ní ní ìsìláàmù. bákan náà ọlọ́wọ́ báyìí òun lọ́ máa

gẹ́gẹ́ bí ìrùkù jẹ́ ọ̀ràn èèyàn lé wa lórí ẹ̀rọ ọdún lé ànàjọ́ ọ̀ràn èèyàn. wọ́n sì kò tá a wà yìí ẹ̀yà bá wo bí ẹran ṣe wọ́n tó èèyàn máa wò ó sáájú owó ilé ẹ̀sìn kó lọ bí ẹran tá a ṣe tán. bàbá ìjọsìn ni nítorí ti jẹ́ ìjọsìn ẹ̀yà bá ti lágbára rẹ̀ ẹ̀dẹ̀ ni. ẹ máa wò Tẹ́lẹ̀ kálukú wa náà là ń lo áńtẹ̀. Kálukú wa náà là ń lo áńtẹ̀. Ẹ wá wo olú áńtẹ̀ tẹ́lẹ̀ mi ń lò. Àwọn áńtẹ̀ tẹ́lẹ̀ mi ń lò lẹ́yìn kí áńtẹ̀ ti one point five bẹ́ẹ̀ lọ lẹ́nu mi ń lò ẹ̀rù mi ń lò dáadáa. Àwọn àwọn iPhone ní ọ̀wọ́n rárá.

fóònù ṣe nìkan ló lè ní ìdìbò gbàládà bẹ́ẹ̀ tó bá wá bí ti tọ́lọ́ òun ti tẹ̀ bá. àmọ́ ẹran àníyàn tó bá ti ní lórí ẹran ó ti lórí ẹ̀ ọlọ́run tẹ̀lá ọlọ́run. ẹran bọ́lọ̀ bá ti lágbára tó Ẹgbàrà àti pàṣẹ tó náà nìyẹn bí à. Máa sọ fún ara pé àkọ́kọ́ tí ó dájú lẹ̀ náà ìbẹ̀rù ọlọ́wọ́. Ẹran lẹ́yà ọ̀ràn yẹn ní fẹ́ ní ọba lágbára o. Kódà lọ́jọ́ ọdún, wọ́n tó lọ ẹgbẹ́ kò sí sí olóore ìkẹ́kọ̀ọ́ olóṣè. Ó jọ sí lọ́dọ̀ ọlọ́wọ́ ọba. Tọ́lọ́ fẹ́ràn pàpà jùlọ fún ẹni tí ò bá lọ sí ẹgbọ́jà tọ́lọ̀ rẹ̀ sí lọ́dọ̀ rẹ̀ sí olóore tó ń la sọ́gbọ́n láti ọlọ́ẹ̀dẹ́kọ̀ ọ̀pọ̀ ẹjọ́ ọdún. Oríṣi eléyìí tó wá nílẹ̀ jẹ̀má, gbogbo ọdún lágbára, lọ́mọ wo pé àbáṣepọ̀ ní kí wàá lọ parí owó ìlọ ẹran, ẹran bá pàtà jẹ tán. Ilé tó bá pọ̀ kan, ó bẹ̀rẹ̀ mọ́tò wọn jẹ láàrin ọjọ́ méjì tó wọ́n mi fún ẹjẹ tán. Ìyá wa àgbòkiri ọ̀dẹ́ta ọ̀nà ẹ̀yàn tí wọ́n ta ọ̀nà tí wọ́n jẹ kan náà ládàtẹ̀ ń kà láti ẹ̀yìn bá ti ka gbogbo lé yín fún ti ládàtẹ̀ rẹ̀ mílíọ̀n lọ. Dábọ̀ wọn kọ́ lẹ̀ fún yín fún ti ládàtẹ̀ rẹ̀ mílíọ̀n lọ àbí ẹ̀yìn ẹ̀ tún ṣe lórí ẹ̀. Tí wọ́n ta ọ̀nà àbí bẹ́ẹ̀ lọ́kọ́ olóògbé rárá, ó tọ́ lójú. Ṣé bọ́ọ̀ Kàkúlẹ́tì eh? eh? owó dátà rẹ̀ látọ̀dún tó lọ ọdún lélẹ́lẹ́ ìrìnàjẹ́dẹ́. Kàkúlẹ́tì ẹ̀ mọ́ owó mọ́lì rẹ̀ látọ̀dún léyá tó lọ òmìnirọ̀nà lélẹ́lẹ́ ìgbà rẹ̀. Wọ́n ló rí pé ọ̀náwó. Wọ́n ló rí pọ́ àwọn àdúgbà ló fẹ́ tọ́ náà. Àwọn tí ò jẹ́rẹ́ mọ́lù fẹ́ tọ́ náà. Nítorí ìdí eléyìí ká lọ mọ́ pàtàkì jẹ́ ọdún léyá tó nínú Islam ẹni ọba lágbára kápẹ́ran ọ̀rọ̀ yẹn ní bíbí káàbọ̀ ẹ̀fẹ̀ wò. ọlẹ́ ta sọ yìí ètò ọ̀rọ̀ orí àwọn lásán tó lọ́wọ́ tá a fẹ́ sọ ni àdébìyẹn tọ́lá lágbára kọ́ pẹ́ran tí ò wá pa àdébìyẹn kọ́ àkọ́kọ́ fún mọ́lẹ̀ tèrè ní ìdájọ́ rẹ̀. abẹ́rẹ́ bàbá pàjáde òbí ní sáà níbi sọ̀rọ̀ tó ní kúrò yìí wọ́n ti mọ̀ rẹ̀ kó lọ́ọ̀ ti wọ̀ràn tó ṣe. bọ́lá

ṣe láti fẹ́ ká ṣe ìṣẹ́lẹ̀ kọ́tà ìjà ìlú àtọwà wù bẹ̀rẹ̀ dé. Ìyẹn ni àkọ́kọ́ ta bẹ́ẹ̀ jáde ti àjà lẹ́nu yẹn ó pẹ́ láti pẹ́ láti kó tó kí ọ ọ̀yà lọ fún ẹ̀rẹ̀ ní ìpàdíkò rẹ̀. Ẹlẹ́ẹ̀kejì, òun ni wípé nǹkan tọ́nà yẹn ni tí ò bá tọ́nà yẹn ó sì sọ fún akẹ́ nítorí pé kó tó kún dé. Ṣé wọ́n sàbẹ̀ tó o ti ṣe ó tuntun ṣe ni ó tún ṣe ni. bákan náà nínú àdíṣe yẹn náà àdéhùn alẹ́ tí o sì pa kó lọ yà lọ pàṣẹ o ó sàn pé yẹn ó sàn fọ́ọ̀rọ̀ yẹn nínú plan ìyẹn máa ń pẹ́ nínú plan ẹ̀yẹ́ ń tẹ̀ lọ. ẹjẹ́ àlọ́ pẹ̀lú pé ẹran pípa ìjọsìn kan tó tóbi sí ládàá rẹ̀ tó tóbi wájú ọlọ́run rẹ̀ tó pàtàkì sí ládàá rẹ̀ tó tóbi wájú ọlọ́run rẹ̀.

náà ló fi lálàáfíà ẹ̀rọ ẹlẹ́yà tó yẹ pa ló fi lójú tù tí ó tí àyẹ ká pa nínú ẹ̀rọ ẹlẹ́yà gbọ́dọ̀ mọ́ àwọn ìtọ́ yẹ ká pa nínú gbọ́dọ̀ mọ́ wo ni ọdún ẹran tá ń pa déédéé wọ́n gbogbo ọtọ bẹ́ẹ̀ ẹran ta ẹran èèyàn gbogbo àwọn kan o lọ́nà méjì lọ́nà alákọ̀ọ́kọ́ ọgbà ládàkọ bá mà kó gẹ́gẹ́ bí àdámọ̀ yọ̀rọ̀ ìṣẹ̀lẹ̀. lọ́nà ẹlẹ́ẹ̀kejì tó bá wá mà á tó bá kó o lọ́jà tó o ti káwọn rẹ. tí e tó wá mà tí bá kó o lọ́jà

ọmọ ọdún kí làwọn kan tó yẹ ó méjì ẹ̀ dáadáa kí àtàwọn kan lápẹ̀lú onífẹ̀ẹ́ ọkọ̀ ẹran kalẹ̀ gbogbo ẹran ti wọ́n ti ṣe lọ́gọ́tọ̀ oúnjẹ wọn wọ́n tún pákéjì pé ẹni wá oúnjẹ rèé kódà àwọn tó bá lówó rà á náà pákéjì tó tún níyẹn ó tún yàtọ̀ gbogbo náà ṣe wọ́n ilẹ̀ ẹ̀mọ́ máa ní wọ́wọ́ ṣíṣe ọmọ irú ẹran wo ló lérà irú ẹran ló lérà ẹ̀mọ́ mùsùlùmí láti mọ̀ ẹgbẹ́ tá a fi para léyà òun náà ní ní ewúrẹ́ orúkọ màálù àwọn a náà ní ẹ̀mọ́ kò sí ìkà mẹ́ta lè parí lánàá ogun wọn ẹran o. èyí tí wù kí wọ́n kí rẹ tí tí wù kọ́ gàgàgàrà tó ọ̀wọ́ léyà o. ọ̀ áǹtì lẹ́sìn ó tóbi bẹ̀bẹ̀ ọ̀wọ́ léyà o. ọ̀ áǹtì sọ wípé ẹ̀ ó fi wá pápọ̀ ní rí mo fẹ́ pa ọ̀wọ́ léyà. nínú plan nígbà tí ìpàdé yàrá ti dábọ̀ mọ́ o. òun náà ní kí ni òun náà ní ewúrẹ́ orúkọ àgbò àgùntàn màálù àti àkùnrin kó dàbí parí lára nù tọ́wọ́ wá bẹ̀ ní kùránì ti fún wa nìyẹn ní ebi ọdún tá a lè fi fi ó kéré jù ti gbóòtù lọ ó kéré jù pàápàá jùlọ wọ́n tó ń tẹ̀ ẹ́ àti wọ́n tó ṣe nígbà ọ̀fẹ́ rà á wọ́n náà gbọ́dọ̀ ti kíyèsí pé ẹran tó bá tó báyìí ó ti gbọ́dọ̀ ní ìyọnú báyìí lórí pàápàá jùlọ ẹ̀ẹ́dẹ́ fẹ́ lọ rà á lọ́jà gbogbo wọ́n náà ti gbọ́dọ̀ wo pé kò lè léyìí tó kò ní sẹ́yìn àti agbódó pé kọ́nà àdékájá fẹ́ lọ́dọ́ táwọn sílẹ̀ pé lọ́dọ́ bá sílẹ̀ kó sílẹ̀ ọ̀yá ti kọ́ lọ́ka tí ò nínú ewúrẹ́ orúkọ yóò máa jẹ́ eléyìí tó ti kan ó kéré jù eléyìí tó eléyìí tó ti kan òun là máa pa o wọ́n yàn ah, ẹ̀rọ ẹ̀rọ tó kúrò wá lọ ẹ̀rọ rẹ̀ ẹ̀ bá bẹ́ẹ̀ rà lọ́dẹ̀ lórí ẹ̀rọ ẹ̀rọ wọlé yà wọlé yà rárá ó ti ó ti ẹ̀rọ wá lọ́pàá tó wá fún lágbára tó fẹ́ pa màálù màálù táà máa ń pa màálù náà ti gbọdọ̀ tọ́dún méjì ó lé sókè èyí tó bá ti kéré tọ́dún méjì àìpa nínú màálù làǹkómi ẹni wọ́n fẹ́ pa làǹkómi làǹkómi tó ti gbọdọ̀ márùn sókè òun làwọn pa ò jẹ̀má ilé ta ọkọ̀ èyí kéré ya nígbà àwọn ọ̀dọ́ tuntun wọn bẹ́ẹ̀ dámẹ̀ màálù wá nìyẹn èèyàn méje wọ́n lè pa màálù àmọ́ wọn ò lè gbọ́dọ̀ sí léègbè lọ. ìyẹn mẹ́fà wa lè dáwọ́ jọ kápá ìyẹn márùn lè dáwọ́ jọ kápá ìyẹn mẹ́rin lè dáwọ́ jọ kápá ìyẹn mẹ́ta lè pa nígbà tí wọ́n lágbára bẹ́ẹ̀. ṣùgbọ́n àwọn ẹran yòókù lẹ́yìn ìrànkúrẹ́ àti màálù kéèyàn méje lè pa wálẹ̀ méje àdúgbò mọ́tò méje pàṣípàá màálù àti ràkúnmí lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀. Báwo ẹran yòókù ẹnì kọ̀ọ̀kan ní pa o, kágbò, ìwọ nìkan lọ pa. Ṣé ìtọ́ bá pa yẹn, ó gba wa ara inú ilé yẹn náà bá kẹgbẹ́ di ládàá rẹ̀. Nínú ilé wa yìí o, bá lé ilé náà lọ ó bá náà bí wọ́n kẹgbẹ́ di ládàá rẹ̀. Ẹ káàtì láti nígbà tí bàbá bàbá ọgbọ́n àyàtì kọ́lọ̀ bá yẹn fún wa wọ́n náà lẹ́bi dìde láàrin wa jọ Ma àlẹ́bi gbogbo ẹ̀ńtẹ́ ẹgbẹ́ gbogbo ọzọ bẹ èèyàn gbọ́dọ̀ fi palẹ́ ya ni o èèyàn gbọ́dọ̀ fi palẹ́ na ẹran bẹ́ẹ̀ ọ̀gá amúnúẹ̀sìn alákọ̀ọ́kọ́ bẹ́ẹ̀ òun náà ni gbogbo ẹran ẹran tí ò yíyan dáadáa ara wọn ní àwòbàdàn bí àwọn ọ̀yọ́ ìwé ẹran bẹ́ẹ̀ àìsí pàdé ní báàbì àwòrán ẹran tó kọ́ lórí wa ń kọ́ àìsí pàdé àwò. bẹ́ẹ̀ náà ni ẹran tó ṣe wípé ń ṣe fojú hàn náà pé eléyìí yìí àá. tẹ́lẹ̀ títà jẹ́ gbogbo ẹ̀ ń ẹ̀ka àràjìnkọ́ rẹ̀ ẹ̀kọ́ gbádùn àìsíkàlẹ̀ ọ̀. kìí sẹ́nu tó wà fún yàn náà kọ́ wá kó lẹ́ pé jẹ́ kó gbà rẹ̀ náà wọ́n kọ́kọ́ kó rẹ̀ lọ́wọ́ rẹ̀ náà. bẹ́ẹ̀ láàárẹ̀ òṣè ọ̀làrà pàwọ̀. Bákan náà, amúkun ẹran ẹran tí ò lè dádúró àìparọ̀ ẹran bẹ́ẹ̀ ló bùnáwò. Àìpa ìyọ ẹran bẹ́ẹ̀ nínú bùnáwò. Bákan náà, níparí ẹran tí àìsàn ti sọ di rúrù hẹ́hẹ́hẹ́. Ẹran gbogbo wà wá ìyá rẹ̀ báyìí láàmú ọkà. Bí lóun jẹun àbí mú mi títí kọjá lọ lọ́nà ọ̀bọ̀n ìbáyìí lábọ̀ o irú ẹ̀rẹ́ bẹ́ẹ̀ pa o. àwọn ẹ̀rẹ́ lẹ́kù àìpá tó gbogbo fún yàn àwọn èèyàn nígbà lọ́wọ́ rẹ̀ ṣé nígbà lọ́wọ́ rẹ̀ wọ́n lọ sí dàgbé ní títí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ làwọn ọ̀pá ní ìlànà. àìpá àwọn ẹran tí ò gbádùn ẹran tó lálàáfíà òun làá máa tún parí àjẹ mọ́ òṣèlú. olùwárí ọ̀ká mi nìkọ yẹn gbogbo àwọn tó bá tẹ̀ ilé àwọn wọ̀nyí náà nínú àìsàn àìpá o. àwọn àtàwọn abẹ tí ìbéèrè máa wá gbogbo wa táwọn ẹ̀ máa ń pè wá ẹ̀dàkùn imam ẹ̀dàkùn àbá ẹran ọ̀yà ń kọ́ ẹran ẹ̀yà kàńtọ̀ wa àtọ́pẹ́ ẹran ọ̀yà kan kanugbó ẹran tí wọ́n ya tí wọ́n ti yọ̀ kan nínú agbègbè rẹ̀ méjèèjì ó wá tóbi bẹ̀bẹ̀ dáadáa eléyìí ló sẹ̀rá fúláàsì kọ̀ọ̀ká burú bẹ̀. kódà àwọn sọ̀hábà wọ́n lẹ́tọ̀ àwọn àkàbà pé wọ́n tó tó ayé àjẹ́bì àwọn máa ń ṣe bẹ́ẹ̀ fẹ́ràn àwọn kó lè bá a tóbi dáadáa àlẹ́ yóò sì kọ̀ máa ń ká ọ̀nà ti rẹ̀. ẹni ò sí nínú àìsàn láwà sọ a ààrẹ ṣe o ààrẹ ya àwọn ọba kọ̀ọ̀kan kó ọmọ tẹ̀síwájú ẹ̀rọ fún tó lé tó máa yá kọ́nà ọ̀pọ̀lọpọ̀ ọdún láyé a lọ sí àwọn ọ̀hẹ́ lákòótá ọ̀pẹ̀ tó ya láti ìgbà tó nínú òkàtẹ́lẹ̀ nígbà òní jẹ́ twenty eight àwọn ọ̀sán ní 27, seven àwọn ọ̀sán ní 29 nine ṣùgbọ́n ìṣe mi nígbà twenty eight ni. ṣùgbọ́n náà ajá ń sàwọn ara wa tí wọ́n bá ti sọ déètì jẹ́ kó wọ́n bu àràbá ó ká lóko arẹ́gbọ̀nké náà lọ́dún tá a ṣe látẹ̀ ní. lé ọ̀la kùmà láti ní kọ́wé bá àgbàgbéjọ́ náà ní sẹ́yọ àtìmọ́déètì ọjọ́ torí ìṣeré ọba jẹ́ pẹranléyá yóò dáa púpọ̀ lẹ́ni sọ́la gbèrú rẹ bọ́ọ̀fà ni ọba gbé ìkánná rẹ gbogbo ẹgbẹ́ ti láyàn fún wọn pẹranléyá èyí ń gbèrú mọ́tò tuntun níta wá dìde èyí ń pàṣẹ kánú ara mẹ́ èyí ń gbé ìkánná mẹ́ káti wá fìdí àmọ́ ìlú wa kalẹ̀ ní gbogbo ẹgbẹ́ العدل وبلغ عيد العدل إيانا علامة السيارة عمر الحين اللهم انصر سلطاننا سلطان المسلمين اللهم انصرنا ولا تنصر علينا اللهم اشفي مرضانا اللهم اشفي مرضانا اللهم اشفي مرضانا اللهم اسألك العافية فلا تبالغ سفرا برحمتك يا أرحم الراحمين اللهم أبد إلينا الإيمان وزينه في قلوبنا وكر إلينا الكفر والفسوق والإسلام واجعلنا من الراشدين سلامة يا أرحم الراحمين اللهم هب لنا من أزواجنا وذرياتنا كل حي واجعلنا للمتقين إماما اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه وسلم قولنا في